ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global Missions tí ó fìdí kalẹ̀ sí ìlú Nàìjíríà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo fẹ́ kí wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wa káàbọ̀ sí àkókò yìí ní orúkọ Jésù Kristi kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òní mo bọ̀ wá jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ẹ̀pọ̀ àtagbára dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run á gbé yín ga torí pé èkú dípò padà ọlọ́run má jẹ̀mú ọlọ́run gba ọpẹ́ wa ǹjẹ́ ní wákàtí yìí baba ayérayé mo gbàdúrà wípé bí wọ́n ti ṣe máa sọ̀rọ̀ yín àti gbogbo títò máa gbọ́ pé kí ọ̀rọ̀ yín kó já ìbùkún fún wa kárìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yìí korúkọ yín kò sì di àyìn lógo ní ayé wa adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ní àkókò yìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí tí mo pè ní Ọlọ́run lọ síwájú àwọn ènìyàn rẹ̀ Ọlọ́run lọ síwájú àwọn ènìyàn rẹ̀ bákan náà ni mo sì fẹ́ kà fún wa látinú ìwé Exodus orí ìkẹta lé ní ogún ìwé exodu orí kẹtàléní ogún ẹsẹ̀ ogún ìwé exodu orí kẹtàléní ogún ẹsẹ̀ ogún bíbélì wípé ó ní kíyèsí èmi rán áńgẹ́lì kan síwájú rẹ láti pa ọ́ mọ́ dé ọ̀nà rẹ àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀ ké hallelujah tí a bá wo ọ̀rọ̀ tí a kà yìí ẹ rí wípé ó jáde látinú ìlérí Ọlọ́run èyí tó ń fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn ènìyàn rẹ̀ wípé àwọn ènìyàn rẹ̀ tó jẹ́ àwọn Ísírẹ́lì tó jẹ́ àwọn Júù pé e, wọn kì yóò dárìn kì yóò ṣe àwọn nìkan nínú ìrìn àjò wọn kí àwọn ọmọ Ísírẹ́lì tó wọ ilẹ̀ ìlérí ni Ọlọ́run ti fi wọ́n ní ọkàn balẹ̀ fún wọn ní ìgboyà fún wọn ní ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ wípé òun yóò rán áńgẹ́lì rẹ̀ àbí ìránṣẹ́ rẹ̀ síwájú wọn èyí tó máa ní ojúṣe láti kọ́ wọn láti dáàbò bò wọ́n àti láti darí wọn pẹ̀lú ààbò tó dájú àti èyí tó péye fún àwa tó jẹ́ ọmọ Ọlọ́run lónìí irú ìlérí bí eléyìí ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmúṣẹ rẹ̀ nínú Kristi Jésù ẹni tí ó lọ síwájú wa gẹ́gẹ́ bí àtúnbí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹni tó lọ síwájú wa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rere wa tí ó sì ní ìwàláàyè wọn pẹ̀lú wa. Si, àti nípa ẹ̀mí mọ́ wọn tí wọ́n ń darí wa ní ojoojúmọ́ èké hallelujah. eléyìí wá túmọ̀ sí wípé ìwọ tí ò ń gbọ́ mi pé kò sí bí ó ti lè wù kí ìpèníjà tí ò ń dojú kọ bí ó ti lè wù kó pọ̀ tó yálà bóyá ti àwọn ojúṣe àbí àwọn ẹrù ẹbí bóyá àwọn ẹrù wíwo àti ìpèníjà iṣẹ́ ìránṣẹ́ bóyá àwọn iṣẹ́ tí o ti ẹ̀ ń bí tó ti ń ṣiṣẹ́ ni ni ẹrù wíwó wà àbí kó jẹ́ pé àwọn ìpinnu tí a ò tí ì mọ bó ṣe máa ṣe tí a ò tí ì mọ bó ṣe máa dàgbà mo fẹ́ kó mọ̀ wípé kò sí bí ó ti lè ká ní ìdojúkọ tó ní àwọn ìdojúkọ wọ̀nyí a lè ní ìgboyà nínú Ọlọ́run tí ó ti múra tán tó sì ń lọ síwájú wa. Ọlọ́run yìí Jésù Kristi yìí nípasẹ̀ mímọ́ ó rí ohun tí èmi àti ìwọ kò rí tí a kò sì lè rí ó ti múra tán bẹ́ẹ̀ ni mo ní ó ti múra tán tí ìmúra tó yẹ pé àwa ò tiẹ̀ ní ẹ̀mí mọ́ ti múra tán nípa ìpàṣẹ Jésù Kristi àti ìwàláàyè Jésù Kristi nípasẹ̀ mọ́nú ayé wa ó múra tán láti dáàbò bò wá ní gbogbo ọ̀nà tí àwọn ò tiẹ̀ mọ̀ ojúṣe èmi ojúṣe tìrẹ o kò ní í ṣe láti lè darí ọjọ́ iwájú wa ṣùgbọ́n ohun kan tí a gbọ́dọ̀ ṣe ni pé ká rìn ní ìgbọràn àti ní ìgbẹ́kẹ̀lé pẹ̀lú ìgbẹ́kẹ̀lé Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run. Kí wá ní nǹkan tí a lè wá fi ọ̀rọ̀ tí a gbọ́ yìí kí la lè fi mú ṣe gan-an kí la gbọ́dọ̀ lè mú dání gbámú nínú ohun tí mo nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ yìí. Àkọ́kọ́ lórí ìlérí tọ́lọ́run ti ṣe yìí fún èmi àti ìwọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí àtúnbí bí nàìjíríà ṣe le pọnrọpọ́n yìí tí kò sí ààbò mọ́ tí ebi ń pa àwọn èèyàn ẹ̀rí ṣe ló dàbí pé bóyá ọlọ́run ò tiẹ̀ sí nípò mọ́ bíi pé kò sí ìrànlọ́wọ́ ọlọ́run mọ́ àbí iṣẹ́ ìránṣẹ́ àwọn áńgẹ́lì bíi pé kò tiẹ̀ bíi pé àìṣe ti jésù kristi mọ́ bíi pé jésù kristi nípasẹ̀ mọ́ bíi pé kò sí nínú wa mọ́ ṣùgbọ́n mo fẹ́ kó o mọ eléyìí dájú níwọ̀n tó ń gbọ́ mi wípé lábẹ́ àkóso bó ti wù kó rí a gbọ́dọ̀ mọ̀ wípé Jésù Kristi wà pẹ̀lú wa orúkọ ẹ̀ ní Emmanuel nítorí ìdí èyí a gbọ́dọ̀ ní ìgbésẹ̀ àti ìpinnu láti bẹ̀rẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan ní ọjọ́ wa ní àwọn ọjọ́ wa nípa bíbéèrè lọ́wọ́ Ọlọ́run ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé láti máa béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìtọ́ni fún àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ká tó máa gbé wọn ẹ jẹ́ ká ṣe yẹn ní àkọ́kọ́ ìkejì tá a gbọ́dọ̀ lè múlò òun ni wípé a gbọ́dọ̀ rìn ní ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí Ọlọ́run fẹ́ mú wa gbà yẹn tí ò bá tiẹ̀ tí ìdí tó mọ́lẹ̀ kedere sí ọkàn wa a gbọ́dọ̀ lè jẹ́ tó máa rìn ní ìgbọràn. ìkẹta ò ní wípé a gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ìdáàbòbò Ọlọ́run kàkà kí a máa gbé nínú ẹ̀rù àbí ìbẹ̀rùbojo a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó máa ní ìgbẹ́kẹ̀lé nínú ààbò Ọlọ́run pé Ọlọ́run wà láàyè ààbò Ọlọ́run ó sì dájú kàkà kí ká wà nínú ẹ̀rù àti ìbẹ̀rùbojo ohun kẹrin tí a gbọ́dọ̀ múlò òun ni wípé kí a máa rántí pé àwọn tó dàbí ìdíwọ́ àbí ìdádúró àbí àwọn ọ̀nà mìíràn tí Ọlọ́run mú wa gbà tí ò yé wa ó jẹ́ àwọn ọ̀nà tí Ọlọ́run gbà pinnu ohun tí ó dára fún wa èyí tó gbẹ̀yìn bẹ̀ ẹ̀yin olùgbọ́ mi ò ní wípé a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó máa lè fi ìgboyà fún àwọn ẹlòmíràn tó ń wò wá nípa jíjẹ́ nípa dídúró nínú Ọlọ́run wípé Ọlọ́run kò lè já wa kulẹ̀ pé Ọlọ́run kò lè gbàgbé wa ìwọ tí ò ń gbọ́ mi ó yẹ kí a jọ gbàdúrà papọ̀ lórí ọ̀rọ̀ yìí ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run ní ìlérí fún wa wípé kì í àwa kì yóò dárìn láwa nìkan wípé òun yóò rán áńgẹ́lì sí wa wípé òun kì yóò fi wá sílẹ̀ ní àwa nìkan pé a ò ní dá nìkan ẹ̀rí wípé nítòótọ́ ọlọ́run fẹ́ràn wa torí ìdí èyí mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ẹ ṣe ń padì iṣẹ́ ìránṣẹ́ yìí pé olúwa ẹ ṣé torí pé ẹ̀yin ọlọ́run alààyè ẹ lọ síwájú wa pé bí oṣù ti ṣe ń parí yìí ẹ wà pẹ̀lú wa ẹ sì ń lọ síwájú wa pé ẹ ń palẹ̀ wọn mọ́ sílẹ̀ fún wa ní ojú ọ̀nà bá ti ṣe ń tẹ̀síwájú pé ẹ ó sì ràn wá lọ́wọ́ níní láti láti ní ìgbẹ́kẹ̀lé nínú ìtọ́ni yín láti lè gbọ́ràn sí ohun ìdarí yín àti láti lè sinmi nínú ààbò yín. Eléyìí ni a gbàdúrà wípé nípasẹ̀ Jésù Kristi a ó darí wa pẹ̀lú ààbò Ọlọ́run tó dájú sínú ìmúṣẹ ìlérí Ọlọ́run fún ayé wa. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù Kristi. Àmín. Tí o bá fẹ́ béèrè ìbéèrè kankan lọ́wọ́ mi àbí ohunkóhun, o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ni Olúwa ó dàbọ̀.